gbẹ́sẹ̀ kúrò ń bẹ̀. ajá kan náà. tọ́gbẹ́ tẹ tẹ́kí yẹn dáadáa. wà á fi máa ń ṣe ẹná ń bẹ̀ sọ̀rọ̀ yóò ṣe bí akágọ̀ yóò ṣe ìràwọ̀ wojú mi mo ṣe ìràwọ̀ ṣí e. ẹjọ́ mọ nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi tó bá ti lè ṣe ó ti tọ́ mi ìbẹ́ ìjà o ọkọ ò ló ṣẹ mí ìwọ àtàwọn ẹbí ẹ lẹ́ṣẹ̀ mi báyìí bọ́ tó bá ti ṣe kò sí jà mọ́ dídé máa sá lọ. a ah, mi lè sá lọ sáà àtọ́jọ́ ẹni mi ń wọ ẹ káàkiri mo ò rí ẹ mo fojú kan ẹ̀ ń sìn pẹ̀lú agbára náà fi gbé ẹ wá kò wá pè mí mo wá fẹ́ kó padà síbi tó dúró sí tí mo ti ń wá ẹ máa fẹ́ sí arábìnrin wàá wàá bá ẹ one two wọ́n ní kò sáré nípa díẹ̀ apá ẹ̀ mo ṣe ń bẹ̀bẹ̀ lọ́jọ́ tí mo fẹ́ gbé ọ̀kadà fún ẹ rè èló ni mo gbọ́kadà fún ẹ. eight hundred thousand. kí ló tó fi sáré káàkiri. ìgbà tí mo gbọ́kadà fún ẹ ṣé mi ò fún ẹ ní fọ́ọ̀mù o fíìlì fọ́ọ̀mù àbí kí mi dẹ̀ sọ fún ẹ pé tó o bá ti san owó yẹn pé ní period of time kan kí ló ní kí ṣe kí gbà lọ́wọ́ ẹ̀ bí wọ́n ṣe máa ń ṣe fún yín yẹn tó jẹ́ pé máa tọwọ́ bọ̀wé tí táìmù yẹn bá ti pé tó máa gbọ̀kadà lọ́wọ́ yín yẹn ṣé ká ló ń ṣe bí fún yín nìyẹn ẹ ti mọ̀ ẹ́ ariwo ló máa pa ẹ bá ń gbọ̀kadà yẹn lẹ̀.